Yorùbá dùn láṣà Yorùbá dùn lédè Yorùbá àṣà wa ló láṣà Yorùbá àṣà wa ló lédè Yorùbá àṣà wa ló láṣà tí Yorùbá ní àṣà á ti ṣe ilẹ̀ wa kò ní bàjẹ́ lọ́wọ́ tèmi ẹ̀yọ́ ọmọ Yorùbá ní gbogbo ibi tí ẹ bá láǹfààní àti wà inú ẹ̀ sọ pé kò ní bàjẹ́ lọ́wọ́ yín ṣé ẹ ti gbọ́wọ́ Yorùbá yìí rí ẹ jẹ́ mọ́ fẹ́ léyìí kí yín káàbọ̀ sójú òpó ìkànnì YouTube yìí Apẹ́tẹ́ Èdè TV kí n máa kí yín káàbọ̀ sójú òpó ìkànnì Facebook yìí Adéolú Josephs ojú òpó ìkànnì TikTok apẹ́tẹ èdè owó Yorùbá tó sọ pé bónírèsé bá lóhun òfin gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ kò ní í parun owó yìí ọ̀rọ̀ nípa ìtàn ni o iṣẹ́ àwọn onírèsé òun ni igbá fínfín àwọn onírèsé wọ́n jẹ́ ẹ̀yà kan láti ìlú Ọ̀yọ́ ẹ̀yà ìgbómìnà ni wọ́n ọba ìlú wọn ni wọ́n ń pè ní elése ti ìlú ìrèsè iṣẹ́ wọn nìkan fíngbá fíngbá fíngbá òun ni a mọ̀ wọ́n sí bàbá wa láwọn ò fíngbá mọ́ èyí tí ìran baba ńlá kú baba wọn ti fínlẹ̀ ò ní parẹ́ kí n mo fẹ́ mú wá lónìí lórí ẹ̀ bó o bá ṣe eré ayé ò ní gbàgbé rẹ bó o bá lò ó ṣe eré mọ́ ètò ti ṣe lẹ̀ ò parẹ́ bó o bá sì jẹ́ pé kà ló mọ̀ ọ́ ṣe ìkà tó o ti ṣe sílẹ̀ ọjọ́ tó o bá lò ó ṣèkà mọ́ ìkà tó o múlẹ̀ ò ní kú òǹlẹ̀ o wọ́n sì máa rántí rẹ ròóre kó o mọ̀ pé ní tó o bá ṣe lẹ̀ lónìí ọ̀rọ̀ ìtàn ni ó padà wá dàbò dọ̀la gómìnà tó bá ṣe dáadáa nípínlẹ̀ ní tó ti ṣe ò ní parẹ́ wọn ò ní yé sọ̀rọ̀ ẹ̀ aláṣẹ orílẹ̀-èdè tó bá ṣe dáadáa wọn ò ní yé sọ̀rọ̀ ẹ̀ ọ̀gá iléeṣẹ́ tó bá ṣe dáadáa sọmọṣẹ́ wọn ò ní yé sọ ọ́ bó bá sì jẹ́ pé ọmọṣẹ́ náà ló ṣe dáadáa nílé iṣẹ́ kan kó kú òun bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọdún wọ́n sì máa sọ̀rọ̀ rẹ̀ náà ni bónírèsè bá lóun òfin gbámọ́ èyí tó ti fi sílẹ̀ kò ní í parẹ́ ẹ mọ́ gbàgbé ọ̀rọ̀ yẹn ẹ fi í sọ́wọ́ ọ̀tún ẹ mọ́ fi jẹun o ẹ jẹ́ kí n wá fàsìkò yìí máa jẹ́ kẹ́ mọ̀ wípé lábalábí tá a wà yìí bá a ṣe mọ̀wé wa láàmú mú oògùn ìbílẹ̀ kan wá tí ó ṣara wa láǹfààní ní pápápá kí n jó mọ́ àwọn kan wà tó jẹ́ pé ẹ̀jẹ̀ ríru ló máa ń dà wọ́n láàmú kí ló ń fẹ̀jẹ̀ ríru ó ṣeé ṣe kó jẹ́ ìrònú àròjù ó ṣeé ṣe kó jẹ́ àìróorun sùn ó ṣeé ṣe kó jẹ́ ìjáyà ní ó mẹ́lòmíì ó ṣeéṣe kó jẹ́ iṣẹ́ àṣejù ní ó mẹ́lòmíì tẹ́jẹ̀ rẹ̀ ó fi máa ru yóò lọ lé ìwòsàn wọ́n sọ fún ẹ mọ̀ tó ti lẹ́jẹ̀ ríru hypertension lélẹ́ẹ̀bù pé a fẹ́ wá mójútó báyìí ohun àkọ́kọ́ tẹ́ ẹ ní láti rà ó ṣeéṣe kí èdè tí wọ́n ń pè lọ́dọ̀ ti yín kó yàtọ̀ síra wọn ṣùgbọ́n ẹ lọ kẹ́ ẹ lọ bèrè tí wọ́n ń pè léwé dóńgóyàrò ṣe é mewé dóńgóyàrò ṣá tẹ́ ń pè ní tùmẹ́ríkì ataalẹ̀ pupa ẹ wá ataalẹ̀ funfun ìyẹn jíńjà ẹ wá àlùbọ́sà áyù tí wọ́n ń pè ní gálíìkì ó di mélòó ó di márùn-ún ó di mẹ́rin nǹkan kan wà tí wọ́n ń pè ní ìyèrè ẹ lọ rà á dúdú báyìí ní kéékèèké lórí a ní kan tá à ń pè ní pósà àwọn kan tún ń pè ní àìwò àìfọ́ kíní yẹn dàbí èso kékeré tí mò ń wà nínú mọ́ngò ṣùgbọ́n kì í ṣòwò o fọ kó tó di pé a lọ́ pọ̀ ẹ wàá lọ gbogbo ẹ̀ papọ̀ ẹ já lẹ́rọ lẹ́yìn tẹ́ ẹ bá ti já lẹ́rọ tán ẹ sè é lórí iná kó jiná dáadáa ẹ gbọ́ mi ẹ sè é kó jiná dáadáa ẹ lè gbé e sínú ẹ̀rọ amóhùnkan tutù yín ìyẹn nínú freezer yín ó lè wà ńbẹ̀ fọ́pọ̀lọpọ̀ ọjọ́ lẹ́yìn tẹ́ ti sè dáadáa ẹ máa mu gáàsì kan ìyẹn ni gáàsì kan kọ́ọ̀pù kékeré tí mo ń bẹ lórí ṣìnáàpù ẹ mú kan láàárọ̀ kẹ́ ẹ tó jẹun ẹ tún mú kan lálẹ́ lẹ́yìn tẹ́ bá jẹun tán kẹ́ ẹ tó sùn ẹ rí i pé àlàáfíà ọlọ́wọ̀n bá mi yóò jẹ́ ti yín ẹ padà lọ ṣe àyẹ̀wò ìyẹn tí ẹ̀jẹ̀ ríru yẹn lẹ́yìn ọ̀sẹ̀ méjì tẹ́ ẹ bá ti lò ó ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kì í ṣèmi o ọlọ́wọ̀n bá mi ló ń fún wa ṣe ọmọ yorùbá ò gbọ́dọ̀ gbàgbé ewé a gbọ́dọ̀ gbàgbé egbò torí pé tá a bá gbàgbé ewé a ti sàpòyàkọ́ bá a bá gbàgbé egbò a ti sọ pé ibi báyìí nìyà ti bẹ̀rẹ̀ sí ìyà ò ní jẹ kò ní jẹ̀yìn náà títí dìgbà míì tá a láǹfààní àti pàdé apẹ́tẹ̀dẹ̀ ló kọ́ mi ẹ fẹ́ pè mí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé zero eight one four seven zero eight zero eight one eight ẹ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lójú òpó whatsapp ẹ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ síbi tẹ́ ẹ ti ń wò gangan lójú òpó facebook adéolú josephs ojú òpó tiktok apẹ́tẹ̀ èdè ojú òpó youtube apẹ́tẹ̀ èdè tv ibẹ̀ ní kẹ́ ẹ bá ń dà sí ẹ jẹ́ káwọn èèyàn ẹ pín lógúnlógún o ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ subscribe síbẹ̀ ẹ jẹ́ ó tú yáyá tú yáyá kí gbogbo wa ká lè tú yáyá bí ewé abiyaya ti ń so lọ́gọ́rùn-ún lọ́dọọdún mo kí yín ẹ̀lẹ́mbẹ̀wọ̀n